إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوجل ري إذا لقوا لتنو سنن أبي داود أول كتاب السنة باب لزوم السنة شبتتي أنبيو أوناني الدوتي سنة الإمام أبو داود عليه رحمة الله وني حدثنا أبو كامل قال حدثنا إسماعيل قال حدثنا خالد العزاه قال قلت للحسن خالد بن الحذاء خالد الحذاء أني قلت للحسن مصطفى الحسن البصري رحمه الله تعالى ما أنتم عليه بفاتنين إلا من وصى للجحيم كلا فصى نقطع يولوم الله سبحانه وتعالى tó ní ma antum alayhi bi fatinin pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe jọ́sìn fún yìí ẹ lè kó fìtínà bẹ́yẹn ká illa man huwa salil jahim àyàfi ẹni tí ó bá wọná qal al-imam al-hasan. al imam ابن abil الحسن البصري رحمه الله تعالى صويبي wípé ìtumọ̀ من ní الله تعالى عليه Allahu ta'ala alayhi annahu yasla al-jahim ẹ lè kó fìtínà béèyàn kan kẹrí ẹ̀mí rẹ̀ yí kúrò níbi ìtọ́jú òdodo bí o bá ń ṣe ẹni tí Ọlọ́hun subhanahu wa ta'ala ti ṣe lọ́rọ̀ yẹn pé yóò wọ̀nà náà connection mọ́ọ̀rọ̀ kádàrá tá ń sọ òun náà ni wípé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ àfi kó ṣe wípé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ti ní mọ̀ ń parẹ́ ọlọ́wọ́n bá sọ ní al-Qur'an al ó ní wa laqad dhara'na li jahannama kathiran jinni wal-ins lahum qulubun la yafqahuna biha. ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ọlọ́run nínú ọjọ́ ànámọ̀ tí a dá àti dákalẹ̀ fún èyí ṣùgbọ́n wọn wo báwọn ọlọ́wọ́n bá dá iná kalẹ̀ fún tí wọ́n wọná nínú ọmọ èèyàn bákan náà nínú àlùjànnú àwọn náà làwọn tó ṣe pé làwọn kò lóbò la yafqahuna biha àwọn ọlọ́wọ́n bá ajogun ọkàn fún wọn ṣùgbọ́n ọkàn yẹn ni wọn à fi gbọ́ nǹkan gidi yé nítorí ẹ̀ka gbọ́ yé wọn gbọ́ yé ṣerú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ṣe ní ọmọ náà walahum a'yunun afún wọn ní ojú la yubsiruna biha wọn fi rí náà kò ṣe pé wọn rí náà kárí nǹkan tí ó ń bẹ nílé ayé kọ́là ń sọ ṣùgbọ́n ojú inú yẹn wọn fi rí náà bí wọn ṣe lo ọkàn wọn náà ọkàn wọn ti fọnú fọ́ra bẹ́ẹ̀ ló ti fọ́jú wọn lójú inú walahum a'yunun la yubsiruna biha walahum adhanun wọn ní etí la yasma'una biha wọn fi gbọ́ nǹkan gidi wọ́n ṣe pé wọn gbọ́rọ̀ kọ́ ń gbọ́rọ̀ ṣùgbọ́n etí wọn fi gbọ́ nǹkan tí ó wúlò fún wọn níwájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ulaika kal an'am ọlọ́run ọba ní àwọn tí a fún ní etí náà fi gbọ́ nǹkan gidi tá a fún lójú náà fi rí nǹkan gidi tá a fún ní ọkàn tí wọ́n fi gbọ́ nǹkan gidi yé kò sí yàtọ̀ láàrin àwọn àti àwọn ẹranko kò sí yàtọ̀ láàrin àwọn àti màlúù kò sí yàtọ̀ láàrin àwọn àti ewúrẹ́ ulaika kal an'am bal um adọ́lì ọlọ́wọ́n bá ní wọ́n sọnù ju àwọn ọ̀rọ̀ yẹn lọ wọ́n sọnù ju àwọn ewúrẹ́ lọ ju àgùntàn lọ ju màlúù lọ bal um adọ́lì ọláìkà umul ghafilun ọlọ́run ní àwọn tá fọ́nú fọ́ra làwọn àwọn yìí kọ́lọ́run bá kó ṣàánú wa ojú tó fún wa kọ́lọ́run bá kó jẹ́ ká fi rí nǹkan gidi etí tó fún wa kọ́lọ́run bá kó jẹ́ ká fi gbọ́ nǹkan gidi bákan náà ọkàn tó fún wa kólékalẹ̀ lò ó sí ní nǹkan tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí torí ẹni tó ṣe yí pé ọkàn rẹ̀ kò lọ síbi tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí eléyìí aburú ni aburú ni fúnrú èèyàn bẹ́ẹ̀ kó mọ̀ lu ọkàn rẹ̀ síbi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fẹ́ ká lò sí kó mọ̀ lu etí rẹ̀ síbi nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fẹ́ ká lò sí kó mọ́ lo ojú rí náà rẹ̀ síbi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fẹ́ ká lò sí eléyìí ni al-imam al-hasan al-basri rahimahullahu ta'ala ni wọ́n tú ìpè ayé ọlọ́run ọba tó ní ma antum alayhi bi fatinin ẹ̀yin tẹ́ ń bọ nǹkan ní yàtọ̀ sọ́nà ọba yìí ń tẹ́ ń bọ ẹ̀ lè fi kó báwo èèyàn kankan o táwọn náà fi wá dàbẹ́ ṣe dà tí wọ́n déyàn kéèyàn bíi títí illa man huwa salil jahim àfẹ́ni tó ṣe pé ó ti ń bẹnú àkọọ́lẹ̀ ọlọ́run ọba ìpè nìyẹn ó wọ̀ náà bẹ́ẹ̀ lẹ́yìn tó ń bẹnú àkọọ́lẹ̀ ọlọ́run ọba pé ó wọ̀ náà òun náà ni àwọn tí adarúkọ yìí tọ́lọ́run ọba ní wàlá kọ́ zarana li jahannama kathira min al-jinni wal-ins lahum qulubun la yafqahuna ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها àwọn tó ṣe wípé wọ́n ní etí ìgbọ́rọ̀ tí wọ́n fi gbọ́ nǹkan gidi àwọn tó ṣe wípé wọ́n ní ojú ìrìnà tí wọ́n fi rí nǹkan gidi àwọn tó ṣe pé wọ́n ní ọkàn tó ṣe pé wọ́n fi mọ nǹkan gidi àwọn ìlú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ló ṣe ní ọmọ náà láwọn tí ó wọ náà ni kọ́lọ́mọ bá subhanahu wa ta'ala kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kó mọ́ ṣe wá ní ọmọ náà sọ́lọ́mọ bá subhanahu wa ta'ala ó ti mọ àwọn tí ó wọ náà ó dẹ̀ mọ àwọn tí ó wọ aljanna rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó wọ náà yóò ṣiṣẹ́ ọmọ náà náà ni ẹni tí ó rẹ̀ wọ aljanna náà òun ló ṣiṣẹ́ ọmọ aljanna ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala wa ma rabbuka bi dhallamin lil abid ọlọ́wọ́n bá rẹ̀ ń ṣe ni tí í ṣe àbùsí fún àwọn ẹrú ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ ìmọ̀ láéláé ni tó ṣe pé ó mọ bí nǹkan ó ṣe lọ síwájú kó tó dá wọn bákan náà ńgbà tó dá wọn tán bí wọ́n ṣe ń lọ ó mọ̀ ń pa wọn sòkò sí nǹkan tó pamọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ibi tí màá dájú dé ọlọ́run ọba ní kó máa bẹ lákọọ́lẹ̀ ó pa kálámù láṣẹ láti kọ gbogbo ohun tí ó máa bẹ gbogbo ohun tí ó máa bẹ ọlọ́run ọba pa kálámù láṣẹ láti kọ ìgbà tí àwọn nǹkan yóò bá rẹ̀ máa bẹ ọlọ́run ọba yóò gbèrò rẹ̀ kí nǹkan yẹn kó ṣẹlẹ̀ lásìkò tí yóò máa bẹ tó bá ti wá di pé nǹkan yẹn ó ṣẹlẹ̀ yìí ìgbà yẹn làwọ̀ ó mọ̀ ń parẹ́ sódò jẹ́ pé ńgbà mí àwa máa dàníyàn ipa afẹ́ ṣe nǹkan kan tá a ní lẹ́mìí ìta ní lẹ́mìí ipa afẹ́ ṣe yẹn tí ò bá sí nínú ìmọ̀ ọlọ́wọ́n ọba tí ò sí nínú àkọọ́lẹ̀ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n bó dẹ̀gbà lérò kò sí ní tó lè ní kó ṣẹlẹ̀ torí pé nǹkan kan ò lè máa bẹ lábẹ́ ìjọba ọlọ́wọ́n ọba tí nǹkan yóò máa ṣẹlẹ̀ láyìn ṣe wípé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó mọ̀ sí kò sí kankan pé à ń kàn ẹ́ dá àbí kò dá aburú ni àbí dáadáa kò sí kankan tí ó ṣẹlẹ̀ ní tí nǹkan yóò wá tà sí ìmọ̀ ọlọ́wọ́ bá tí ó tà sí tó ń bẹ lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ tí nǹkan yẹn tí ó fò dárú èròǹgbà ọlọ́wọ́ subhanahu wa ta'ala kò gbọ́dọ̀ máa bẹ ní ntí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ò ní máa ń parẹ́ ìkankan ò dẹ̀ ní bẹ́ẹ̀ ìkankan ò ní wá sáyé ìkankan ò ní ṣẹlẹ̀ àbíkó ṣe àbíkó ṣe pé gbà tí ọlọ́run ọba tó gbà lérò pé kí nǹkan yẹn kó ṣẹlẹ̀ sọ ló jẹ́ pé afa tí wọ́n ń pè maratibul qadar àwọn stages qadara ń ta gbọ́dọ̀ mọ̀ ní bí òun náà ni kíni alìlmù òun náà ni alkitaba òun náà ni alirada awilmashi'a òun náà ni alkhalqu àwọn kan mẹ́rin ni dárúkọ yìí gbogbo tó bá ń ṣẹlẹ̀ ló máa pass ẹni gbogbo tó bá ń ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ pass rẹ̀ ní إليه جنكتي أكبر ربي إن باتي الإمام أبو الحسن البصري الحسن ابن أبي الحسن البصري تي وانتو آي واني إلا من أوجب الله تعالى عليه أن يصل الجحيم أي تنبون كاملين ولا ما تنتعون يسيب àwọn èèyàn kan ò ní jẹ́ pé yín àfẹ̀yìntì ó bá wọná àti sẹ́ńtọ́lọ́wọ́n bá ti ṣe wíwọná tiẹ̀ lọ́rùn ẹ̀yàn ìpè kò sí bó ṣe lè ṣe é ebi tí ó padà kángun ọ̀rọ̀ ẹ̀sìn náà ni iná ni ó padà wọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti kílọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ibi tí ó kángun ẹ̀sìn ni tẹ̀wárẹ́ yẹn kan tó juwọ́jú sẹ́lẹ̀ fún aburú ibi tí alámàrí tí ó já sínú ẹni tí ó juwọ́lẹ̀ fún dáadáa èyí tó ń bẹ lákọọ́lẹ̀ pálámọ́rí tiẹ̀ yóò já sí nìyẹn sọ ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣiṣẹ́ dáadáa káwọn nǹkan tí ọlọ́wọ́n bá pa láṣẹ ká mú ṣe ètò ní kájínẹ̀sí kájínẹ̀sí a gbọ́dọ̀ máa fi kádàrà kẹ́wọ́ gẹ́gẹ́ bí n ta sọ ẹni tó mutí sìn oníkádàrà ọlọ́wọ́n bá ní ẹni tí ó kírun oníkádàrà ọlọ́wọ́ báyìí yóò fi kádàrà kẹ́wọ́ nígbà tó bá ń ṣe nǹkan tí ó da wáyé tí ó máa ṣe tó da oníkádàrà ọlọ́wọ́ báyìí kó jìnnà sí ọtí mímu kárí tó ní kílódé tí ó mutí kò ní kádàrà ọlọ́wọ́ báyìí kó máa kírun kárí kílódé tí ń kírun kò ní ìrùn tó ń kí bóun ṣe ń kì yẹn náà ní kádàrà ọlọ́wọ́ báyìí tó jẹ́ pé ni tí ò ní kan ṣe ní máa fi kádàrá ṣe ẹ́fídẹ́ǹsì lórí in tó ṣe tí ó da àbí nǹkan tó fẹ́ ṣe tí ó da náà tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ tán náà àá ní kádàrá ni ṣùgbọ́n yóò túmọ̀ sí wípé ká má ṣe gbìyànjú àti ṣe the right thing àá ṣe gbìyànjú láti ṣe the right thing. حدثنا هلال بن بشر قال حدثنا حماد قال أخبرني حميد كان الأسد يقول حميد ابن أبي حميد الطويل البصري أني الحسن البصري عليه رحمة الله أما صويته لأن يسقط من السماء إلى الأرض أحب إليه من أن يقول الأمر بيدي kí n jábọ́ láti sánmà ẹni tó jábọ́ láti ibi tó ga tó jábọ́ sílẹ̀ nítòsúnmọ́ ni pé kí ẹni yẹ borí rè ó fọ́ apá rè ó kàn ẹsẹ̀ rè ó kàn ní ṣókí ẹni tó jábọ́ láti ibi tó ga ni ẹni yẹn ò ní dìde ní rọrùn illa an yasha Allah àfi tó bá ń bẹ nínú èròǹgbà ọlọ́wọ́n ọba lóko àfáàyè wọn sọ wípé kí n jábọ́ láti sánmà dàbí láti ibi tó ga bí amúkálápá ni àbí mú kán lẹ́sẹ̀ ahabu ilayya òun nífẹ̀ẹ́ rẹ̀ ju min an yaqul min an aqul ju pé kí n sọ wípé al-amru biyadi wípé èmi ni mo take control gbogbo nǹkan kí ni túmọ̀ eléyìí ó ní pé àwọn ọ̀dàríyà àwọn gbà yìí ìwọ tó bá ṣe nǹkan ìwọ náà ló dá iṣẹ́ ara rẹ fún rẹ̀ wọ́n fẹ́ takò àwọn èèyàn kẹta mọ̀ sí àwọn aljaburiya gẹ́gẹ́ bí n ta sọ fún wa àwọn aljaburiya àwọn ni wọ́n máa ń sáfábẹ́ kádàrá wọ́n máa sáfábẹ́ kádàrá ó wà tí ó dá ntọ́lọ́wọ́n bá pa aláṣẹ ó gbèjù sílẹ̀ tí ẹ bá wọn kìrìsáìzẹ̀ ló ní kádàrá ọlọ́wọ́n bá ní yóò ní kádàrọ̀ ọlọ́wọ́n bá ní àwọn tó bá ti di aláṣẹ jù nínú àwọn jàbúríyà gẹ́gẹ́ bí n ta sọ òun tiẹ̀ lè sọ wípé kò nídìí kọ́ ọlọ́wọ́n bá kó fìyà jẹun ni torí pé ọlọ́wọ́n bá náà ló fọ́ọ̀sì òun láti máa ṣe tó ń ṣe sọlá tó ń sọ wípé in kana Allahu qaddara alayya fa'ali falima yu'adhibuni so tó wá ṣe pé ọlọ́run wa subhanahu wa ta'ala ó kádàrá gbogbo tí mo ń ṣe kí ni ó fi yà jẹ mí so àwọn eléyìí àwọn jaburiya àwọn ẹni tó ṣe pé wọn á dì má kádàrá láti justify ìbàjẹ́ tó ń ṣe ìtọ́lọ́wọ́n bá ní kẹ́mọ́ ṣe tán ṣe ìtọ́lọ́wọ́n bá pa wọn láṣẹ pé kán ṣe tán gbéjú sílẹ̀ tẹ́wọ́n fẹ́ kírísítáìsì wọn lórí nǹkan yẹn wọ́n ní kádàrá ọlọ́wọ́n bá ní sẹ́ni láti blame àwọn ẹ má bọ́ àwọn fún nǹkan yẹn náà ìyàtọ̀ ń bẹ láàrin pé kí nǹkan yẹn ti kọjá tó ṣe pé ẹnìyẹn gẹ́gẹ́ fúnra ẹ̀ náà nìyí ó dẹ̀ regret ní tó ṣe. bí ìtàlélọ láàrin ànábì adam aleyhi salatu wasalam àti ànábì musa ìgbà tí wọ́n pàdé gẹ́gẹ́ bí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ṣe sọ ìgbà ànábì musa ń sọ fún ànábì adam kí wọ́n ní bàbá wa wọ́n ló ṣokùnfà bá ṣe kúrò nínú aljanna lẹ́ni tó ṣe pé kí ni ó fẹ́ báwí fún kẹ́ẹ̀ ṣùgbọ́n nàbí adamu alayhi salatu wa salam ó ti túbà ń bi nǹkan yẹn lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba so ó wá ń sọ fún un wípé kí ló fẹ́ máa bá mi wí lórí nǹkan tó ṣe wípé ọlọ́run ti kọ́ mọ́ mi nàìjíríà yẹn túmọ̀ sí pé anabi adam ó fi kádàrá ṣẹ̀rí ẹ̀ẹ́ torí pé òmìnira fúnra ẹ̀ ní ó ti túbà ó wà rìmọ́sù lórí tó ṣe so kéèsì anabi adam kò fọ́ọ̀lù sí abẹ́ kéèsì àwọn jàbùríyà àwọn jàbùríyà àwọn máa ń fi kádàrá fi ṣe ẹ̀rí láti lè fi justify gbogbo aburú tá a bá ń ṣe èyí tó ti ṣe kọjá wọn ní regret ẹ èyí tí wọn àti ìṣe wọn rírí nǹkan tó burú bẹ́ẹ̀ wọn ò ní kádàrá ọlọ́run ọba ni ṣùgbọ́n ẹni ṣe yí pé ó ṣe àṣemáṣe nísìn àbóṣe kan tó kù díẹ̀ káàtó ó padà dúró lè pé kádàrá ọlọ́wọ́n ọba yìí ń kọ́là ń sọ bó ṣe yẹ kú nǹkan rí náà nìyẹn ṣùgbọ́n yẹn gbọ́dọ̀ banújẹ́ lórí tó ṣe tó kù díẹ̀ káàtó torí pé àwọn nǹkan ẹ ọlọ́wọ́n ọba fún un ní kápá láti ṣe ohun tó dáa òun ló ṣe ohun tí ò dáa òun ló ṣe nǹkan tí ó kù díẹ̀ káàtó so àwọn kàdàríyà láti tako àwọn jàbúríyà yìí àwọn wa ní kò sí tó ń jẹ́ kádàrá gẹ́gẹ́ bí àwọn àlàyé ta ti ṣe sẹ́yìn pé wọ́n máa lo kádàrá kan ní nítorí ṣe wọ́n ló ṣe ọlọ́run ọbọ̀ ní mọ̀ ń pa rẹ̀ àwọn tó ṣàṣejù nu wọn ọlọ́run ọba kọ́ ló dá ìwọ ló dá nǹkan rẹ fún rẹ ìwọ ló ṣe nǹkan fún rẹ mọ́lẹ̀ mọ́lọ́run rárá a ní eléyìí nǹkan tó rọ́ǹgì náà ni a lè ní ká mọ́lẹ̀ mọ́lọ́run ọba torí pé wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ẹ lè gbèrú pé ẹ fẹ́ ṣe nǹkan àfi tí nǹkan ẹ bá ń bẹ ní ìbámu pẹ̀lú èròǹgbà ọlọ́run ọba ìgbàlẹ̀ tó bí àǹkà tó fẹ́ ṣe dáa bí ó dáa ó lè gbèrú pé ó fẹ́ ṣe nǹkan kí nǹkan wá jẹ́ ṣíṣe àti kò yẹ pé nǹkan yẹn agiri pẹ̀lú èròǹgbà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni nǹkan tó ṣe rí pé àálọ́ ọlọ́wọ́n ọba gbà lérò nǹkan yẹn ti ń bẹ lákọọ́lẹ̀ ni nǹkan tó ń bẹ lákọọ́lẹ̀ yẹn nǹkan yẹn ti ń bẹ nínú ìmọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó àwọn alqadariya alghula tájà wọn tí wọ́n kọjá àlàgán nu wọn wọn ní kò sí tó ń jẹ́ ìmọ̀ ọlọ́run ọba nípa pọ́lọ́run ọba máa ń pa nǹkan before ọ̀kan tó ṣẹlẹ̀ irọ́ ni kò sí tó ń jẹ́ pé ọlọ́run ọba ó kọ nǹkan kankalẹ̀ irọ́ ni kámá ti sọ wípé bóyá ọlọ́run ọba ló gba nǹkan kan lérò ẹ̀ẹ́ nípa nǹkan tó ṣe àbọ̀lọ́run ọba ló da ìwọ ló dá nǹkan rẹ̀ fún rẹ̀ ọlọ́run ọba ló dá ìwọ ṣùgbọ́n tí wọ́n ń ṣe níṣẹ́ ìwọ ló dá nǹkan rẹ fúnra rẹ kò ń ṣe ọlọ́run ọba ló dá yẹn àwọn al-ghulat min al-qadariyya wọn máa ṣe léyìí wọn lábẹ́ sọ pé al-imam shafi'i rahimahullahu ta'ala wọn ni nazi'u al-qadariyya bil-ilm ni tí ó jẹ́ qadari tó lọ́wọ́ bò ní mọ̀ nǹkan kó tó máa ṣẹlẹ̀ ní ẹ bá dìbéètì lórí ọ̀rọ̀ ìmọ̀ sọ́lọ́ ọba nímọ̀ nípa nǹkan kó tó ṣẹlẹ̀ àbí kò nímọ̀ nípa rẹ̀ ọ ní ẹnjáhadù káfọ̀rù tọ́wọ́ ọlọ́wọ́ bò nímọ̀ wọ́n ti kẹfìrí wọ́n akẹ́rù tọ́wọ́ gbà kọ́ ọlọ́wọ́ bá nímọ̀ kó sì mú wọ́n ti wà defeated torí pé ńgbàgbọ́ ọlọ́wọ́ bá ti nímọ̀ nìyí ìmọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó lè wà lákọ́ọ́lẹ̀ ọlọ́run bá lè gbèrò ìmọ̀ rẹ̀ khusimu wọ́n ti fi ti wọn so gúrùpù kọ̀dàríyà láti káńtà gúrùpù jàbìríyà àwọn náà kó sí àṣejù àwọn eléyìí lábẹ́ pé àwọn fẹ́ pọ́n òfin ọlọ́run ọba lé ṣe má ṣe ọlọ́run ọba àwọn fẹ́ dúró tì í wọ́n ṣàṣejù ń bẹ́ẹ̀ débi wípé wọ́n bìlíìfù pé ẹni tí ń mutí tó ń ta tẹ́tẹ́ ṣe zìnà gbowó èlé gba bíráìbù ọlọ́wọ́n bó o mọ̀ ń parẹ́ ẹni tí ò kírun kò yọ zaka kò lọ áàjì tó rẹ̀ ní kápá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run àbẹ́ni tí ó ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ ẹnìyẹn ló ń dọ̀rọ̀ ara èèyàn òun ló ń dọ̀rọ̀ ara èèyàn jú òun ló bá ń tó ń ṣe fúnra ẹ̀ fún ṣọlá ọba ló dá ṣùgbọ́n gábí nǹkan tá à ń sọ lásọtún sọ òní pé ọlọ́run ọba òun ló dá wa àti tá à ń ṣe rẹ́lẹ̀ sọ pé nǹkan tá a ṣe ṣó correct àbí ó correct wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run lòun ló ń dá yín àti gbogbo ń tẹ́ ń ṣe gbogbo nǹkan ṣe ó dáa ni kò dá ọlọ́run wa ló dá gbogbo ẹ̀ ṣùgbọ́n nǹkan ẹ̀ ọ̀kan kan ní pé kíni wàlá yarda li ibadihi al-kufr ọlọ́run bò ní yọnu sí kíyàn ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ gbogbo ìwà tó ṣe wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ò nífẹ̀ẹ́ sí ọlọ́run bò ní yọnu sí èyí tó máa yọnu sí òun nǹkan tó nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n tí ó yọnu sí ni tó nífẹ̀ẹ́ sí so al-imam al-hasan al-basri rahimahullahu ta'ala ó ní kí n jábọ́ látòkè kí n jábọ́ láti sánmà kí n tí ó ṣẹlẹ̀ sí mi ṣẹlẹ̀ sí mi mo nífẹ̀ẹ́ rẹ̀ ju pé kí n sọ wípé èmi ni mo wà in control ah, èmi mo dá gbogbo nǹkan dàtí èyí tí mo ń ṣe ìpè mo dá kò ní kankan ṣe pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe ló fi jẹ́ pé abdullahi bin umar radiyallahu anhu ìgbà táwọn kan láti basra tán dọ́dọ̀ rẹ̀ àwọn sọ fún táwọn kan wọ́n sọ wípé kò sí tó ń jẹ́ kádàrà kálukú ló ń ṣe ní tó bá ṣe fún rẹ̀ òun ló fọwọ́ rẹ̀ dá ní tó bá ṣe abdullahi bin umar radiyallahu anhu ó ní ẹ sọ fún wọn ipe anabiwa muhammad sallallahu alaihi wa sallam ipe ó jẹ́ ká mọ̀ pé àgbọ̀rọ̀ nígbàgbọ́ nù kádàrà àwọn tí àwọn sọ tẹ́nu wọ̀ nígbàgbọ́ nù kádàrà yìí ká má lè ná dédé ó ní góòdù tó ṣe pé wọ́n ní dèdè òkèrè ófèjì wọ́n jẹ́ tóògùn ọwọ́ náà wọ́n ná sójú ọ̀nà ọlọ́wọ́n bá wọ́n à nígbà lọ́wọ́ wọn o àfi bá nígbàgbọ́ nù kádàrá sòtó túmọ̀ sí pẹ́ni tí ò nígbàgbọ́ nù kádàrá ẹni yóò kì í ṣe mùsùlùmí agbọ́dọ̀ wà pé ọlọ́wọ́n bá nímọ̀ nípa gbogbo nǹkan kò dẹ̀ sí ní tó ń ṣẹlẹ̀ tó kọjá àmọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ìgbà tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run ọba ti gbà á lérò pé kí nǹkan ẹ̀ ṣẹlẹ̀ ni regardless of pé ó da àbí kò da a dẹ̀ sọ fún wa pé ó gba nǹkan táwọn rí yìí náà láburú ó láǹfààní títí wọn àárẹ̀ táwọn tí a bá ṣàárẹ̀ nísìnyí ó láǹfààní títí ẹ̀ tó ń gbé jẹ́ pé nǹkan táwọn nífẹ̀ẹ́ sí ni ṣùgbọ́n látara àárẹ̀ yẹ àá fi mọ̀ wípé àjẹ́ nǹkan kan wájú ọlọ́run wa àmọ́ pé kí ni àjẹ́ kankan wájú ọlọ́run bá bákan náà àárẹ̀ tí à ń ṣàárẹ̀ yóò jẹ ká lè mọ ṣàánú àwọn tó ṣe wípé wọ́n bá ṣàárẹ̀ nígbà tá a bá lálàáfíà àwa náà mọ bí nǹkan ìṣe máa ń rí lára àwa ará èèyàn kan tó wà nínú condition táwa náà ti wà rí à lè sympathize pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó yẹ pé àbá fíìlì nǹkan yẹn rí ní bó fẹ́ mọ̀ bí nǹkan yìí bó lè ṣe máa ṣe bẹ́ẹ̀ náà ni jẹ́ tálíkà tí wọ́n bá jẹ́ tálíkà yóò jẹ́ kí wọ́n lè ṣe kíní kó lè mọ̀ wọn ara ẹ̀ níwájú ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala yóò lè képe ọlọ́wọ́ bá ó láǹfààní tiẹ̀ ó ní àǹfààní ti tiẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ni tó jẹ́ olówó náà ìjọ tí tóun náà bá ti tálíkà rẹ̀ àbó búrọ́kù rí kó wá in need nǹkan rí yóò mọ bí wọ́n ṣe máa ṣàánú àwọn tó ṣe wípé wọ́n bá tálíkà tó wá wáyé torí pé òun náà ti pàṣẹ irú nǹkan rí àbó experience ẹ̀ rí ní ọjọ́ kan gbèsè ayé ẹ̀ rí tí ni tó ní ìdì nǹkan tí ó máa wọ ẹni tí a ṣàánú ẹ̀ ìyẹn nísìnyí yóò jẹ kó mọ̀ pé kí ni òun yẹ pẹ̀rẹ́ wájú ọlọ́wọ́n bá bákan náà lára àǹfààní rẹ̀ òun náà ni pé yóò jẹ́ kíyàn lè ṣe kíni kíyàn lè ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò jẹ́ kóun náà lè máa ṣe ìtọrẹ àánú bẹ́ẹ̀ ni kíyàn lówó àbí kó ní àlàáfíà òun náà ni bó ṣe láǹfààní títí ẹ̀ láàrin kíni disadvantage ẹ̀ nígbà míì náà ẹlòmí lè ní oṣù péńjé ìyàtọ̀ jù sọ́lọ́run ọba nìyẹn ẹlòmí lè lálàáfíà yóò máa lò ó síbi tí ó yẹ kó lò ó sí yóò máa fi ṣèrànù káàkiri tó di pé kíni ó ní àlàáfíà sọ̀rọ̀ sọ Allah àtàmì sọ yìí pé ní ìmàtáni ìjẹ̀rà méjì kan bẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe fún àwọn èèyàn magbónún fihima kathiru minan nas èyí tó pọnú àwọn èèyàn ni wọ́n máa ń ṣì í lò àṣìhàtú wal faraq kéèyàn lálàáfíà wọlfarag kéèyàn ráyè ẹni tó lálàáfíà tí ó rẹ̀ amáyáwóyà ni máa ṣe lálàáfíà wọn lò bákan náà ẹni tó rí ààyè ni kò ní lo ààyè yẹn síbi nǹkan tí rí òdìrí ọlọ́run ọba subhanahu wa ta'ala so ní ṣókí èyí tí ó yẹ ká dúró lé lórí. tó dẹ̀ yẹ kó yé wa torí wa bá ṣe gbọ́ kádàrá yé ni ìmánì wa ló ṣe rinlẹ̀ sí ṣe gbọ́ yé ni ìmánì wa ṣe sí tí yẹn bá wíkì ń bi kádàrá ìmánì rẹ̀ yóò ṣe kíni yóò wíkì ìgbára lọ́lọ́wọ́ rẹ̀ yóò wíkì torí wípé ó tí yẹn bá rẹ̀ yóò wíìkì ni ṣùgbọ́n tí yẹn bá strong níbi kádàrá ni gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá a ti mú wá yóò jẹ́ kó strong níbi ìmánì bákan náà yóò jẹ́ kó strong níbi ìgbàfọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni ìgbàfọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ibẹ̀ ni ìsinmi wà fún wa ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ ló wà fún wa ń ẹni tí ó gbàfọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala. yóò fún rẹ̀ ní hypertension ẹni tí ó gbà fọlọ́ba subhanahu wa ta'ala yóò ṣe rẹ̀ báṣubàṣu sọ̀bẹ̀lọ́ba subhanahu wa ta'ala kí ó fi ẹsẹ̀ ní kankan wọn lè ṣe ojú ọ̀rẹ́ rẹ̀ inshallah àtúmọ̀ tẹ̀síwájú jọ mi kọlọ́ba subhanahu wa ta'ala kó jẹ́ kí èyí tábára wa sọ yìí kó wúlò fún wa àtẹni tó ń sọ àtàwọn tá ń gbọ́ wa subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته